ojúmọ́ owó ojúmọ́ ọrọ̀ mo wá ń jáde lọ láàárọ̀ yìí o àti jíjẹ àti mímu mi ni mò ń bá lọ kí n mọ́ pàdé tí ó jẹ mí o. àṣẹ. Ah, kí n tiẹ̀ mo ní kí n tiẹ̀ tó ń bá mi ṣàṣẹ. ìyá wa ara ni mi ẹ̀ sì fìyà jẹ mí ó ti tó bí ọjọ́ mẹ́ta níṣẹ́ ẹ̀ sì fún mi lóúnjẹ mo wá ní kí n ṣàṣẹ torí tẹ bá róúnjẹ jẹ ẹ fẹ́ mi náà. lẹ́nu rẹ sàn ẹnu rẹ mọ̀ gbọ̀rọ̀ o ń dáná ojúkòrò ìpojúkòrò jẹ yíra padà. inú bínú ìyàwó ẹ láti bí ọjọ́ mẹ́ta ní ìsìn ẹ fún mi ló ń jẹjẹ kásì tó ṣe dúpẹ́ tí mú mi ti mọ́ mú mi rìn kiri ìgbà ayé mi gan ìrìn kiri tó báyìí bójú bá ràn ẹ̀ ní mú mi jáde níbi tí ń wẹ̀ níbi tí ń fò mi òjò kẹnu àfinú òrùn ẹni èèmọ̀ mú mi rìn kiri àránú mi kígbe ẹ̀ fún mi ló ń jẹ ẹjọ́ ẹ wò pa mí. ó padà kú náà ni bẹ́ẹ̀ mo wí sọ̀rọ̀ tí ọgbẹ́ ọkàn tó dá sí ńlá ni. ǹdàná fẹ́yìí tó wá ṣe yìí odindi ọ̀sẹ̀ méjì ńlẹ̀ yìí ọ̀ ní fẹnu kó ń jẹ ọ̀ sì ní fẹnu kan mímu. bẹ́ẹ̀ mo wí. ìjò ṣé wàá wí ní ìsinmi ètò mọ́ mi rìn kiri lẹ́nu. dákẹ́ ẹnu rẹ kò yíra padà. kí ni nǹkan tí ọmọ ojú ọ̀rọ̀ yára rí tó ń jẹ́pọ̀ sáyà ń ṣe níbà? ṣé ọmọ sórí rẹ burú ni ọ ọ mọ bí ó wà ní èdè díẹ̀ débi ni. káyọ̀ lolú orí rẹ ló burú. ká dá fún ọ. èmi ni wọn bá sọ̀rọ̀ báwọn. ọmọ ta ni ọ. èmi ló dẹ́wọ́ lọ́pọ̀ ọ̀kà ó fẹ́ kú. ṣé o mọ̀ pé bíbá yìí ti dèwọ̀ fún ọ ni bínú bá bí mi máa ní kí ti di ẹ̀ dànù bínú bá bí mi máa ní kí ara sọ pa ẹ́ bínú bá bí mi máa ní kó dẹ́yìn àná tí wọ́n ní rántí mọ́ nínú ìwé ìtàn táyé lolú. àní kò lè jà tọwọ́ ẹ̀ dẹ̀ ó dalẹ̀ mm. àní kò sáré kò sáré táyé lolú kí ló tún fẹ́. mo fẹ́ fẹ́ wá mo fẹ́ gbẹ̀sùn yẹra adékọ̀ọ́bí tí bàbá rẹ̀ tó pa àwọn òbí mi. ṣọ́ra rẹ gidi gan-an ni kó má bàa rojú pípọ̀ mi. kò ní dà fún ọ. kò sì ní dà fún ọ. ẹni tó ó tẹ̀yìn méjèèjì ah, nǹkan amúyín ni ah, níwájú mi náà lè fi à ń pariwo báyìí. Ah, sɛ ne obi mdwo bi no ba ebi mi dwo ɛyɛ ma de dwo. àbá ìrà múra ṣé mo ti wá ní ẹ̀ẹ́dẹ́jọ ni ẹ̀yin rẹ̀ padà fẹ́. Ah. skin tó tó jọlọ báyìí ló gbé sínú òrùn yẹn gbé ẹ kọ́ mọ̀ come inside. káàbì máa tó dé. tó bá jẹ́ kí n gbé ẹ máa kú o. Ah. pàdé pé kọ́ọ̀lẹ̀ náà látàárọ̀. irú ẹ̀ṣẹ̀ wo ni mi ò bá ṣe é tó fi gbé kọ́ ọ. ìyá tó ti lọ. pákẹ́jì ń rè mà. alúwa ní kẹgbẹ́ fún mi. anonymous ni. fọlọ́wẹ́ kí ni mo ṣe láàrin náà tó ló mo ṣe mọ́ọ̀dì kí n ló bá ẹ. àwọn ni mo dà. a jẹ́ pé mi gangan mo ní problem. ṣé ibo ni wàá wá wà. àǹtí wàá gbé mi jẹ lunch. wọ́n gbé ẹ lọ jẹ lunch. àyíjọ kẹ́ kò lẹ́lómi àpòwọ́n mi. má sọ fún mi pé torí tó ṣọ́ ló ṣe gbé mi wá sí ibà. mi ẹ̀ ní kí n àti ilé ọkọ̀ ti mọ̀ pé òun ò lára bọ̀bọ̀ ẹ̀ náà. o kì í máa ń gbọ́ nígboro fún ṣọ́mọ́ni iPhone fourteen pro max. àgbà kò fi sanwó sukùl yẹn. owó oṣù ẹ ló fẹ́ fi sanwó sukùl mi torí ta ni mo ṣe ń ṣiṣẹ́. Yọ̀mádé má jẹ́ kí àwọn ọkùnrin ẹlẹ́tàn kán fi nǹkan dídùn nǹkan mèremère bí ẹ lọ. ẹ jọ ta ló ń jẹ anonymous. Ọ̀túnba ni anonymous tó sọ̀rọ̀. ó sọ fún mi pé kò sí nǹkan tó ń fẹ́ fi yín ṣe. Ah, ṣọ́ra àwọn ọkùnrin tó ń wò yẹn wọ́n bá ń wá nǹkan lára obìnrin báyìí gbogbo ìgbésẹ̀ náà máa gbé àgàgà tó bá rí i pé ògbó ńlá wà lára ilé torí àwọn máa ń tàpù nǹkan bí ìgbà tí iná nepa tako ara wọn. Mr. Man sórí àtiwá àti matchmaker tó mọ ẹ wá bíbá yìí kẹjọ fẹ́ra yín ah. sórí pé o fit Fúnṣọ́ ọmọ kí Fúnṣọ́ ti lówó ń sin o máa tọ́jú ẹ̀ dáadáa ó ti arrive wọ́n ní Fúnṣọ́ mọ́ni ah. owó gan-an lára ah. ẹ̀. kò sóhun tuntun mọ́ lábẹ́ ọ̀run ilé ayé ìkọlà wà ní tí bàbá àtọmọ tó ti ń bára wọn ní nǹkan pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò tó lè tún bára wọn lájọṣepọ̀ ìwọ ni kò já rẹ̀ Yọ̀mádé. ń léyìn ò kì í jara lé ẹ̀ lólè ṣùgbọ́n mi ṣetán mo fẹ́ jà lólè mo kàn fẹ́ kó yé wípé igi ló súnmọ́gi ọ̀bọ òní artist. ó gbọ́ngàn o kámẹ́rà pọ̀ lé ẹ̀ <laughs> bọ́ ó ti gbàgbé pé ojú ló ń kọ́ mọ̀lẹ́ tó ń dàjọ́. tí ọmọlúwàbí dáta lóko tó fẹ́ kó jàǹdùkú ni jàǹdùkú làwà àwọn adé ṣetán láti kó àjọ tó ti bá mi dá pamọ́ lọ́jọ́ tó pẹ́ mo fẹ́ kó àjọ náà lónìí ọmọ onítẹ̀lẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ikọ́ òkè ń kẹjọ fini báyìí ládìyẹ tó kó èso mọ́ bọ̀ ó di dandan káwa lọ káwa bọ̀ àyín lọ báyìí àyín bọ̀ lọ́wọ́ máa ń yẹnu àtẹ̀pẹ́sẹ̀sẹ̀ tẹ̀lú. guys àṣàṣetìrì o mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé tó bá lè dogun kó dogun tó bá lè dìjà kó dìjà mo fẹ́ rẹ jẹ mo fẹ́ rí owó rosé boss mo fẹ́ rí owó ẹ mọ̀ pé tí mi bá rówó máa ní bó ṣe máa ń ṣe mí consider it done. Swallow. Don boss, single. I trust you guys. I trust you guys. Code of honor. I wrote my name. Guys, wọ́n ní pé àwọn sparkle operate lọ́wọ́lọ́wọ́. And this is our time to get them. Remember, we need them dead or alive. I repeat, we need them dead or alive. Yes, sir. Movement. Excuse me. No, no, ojú ogun la no time for emotion here hey let's all work off ambulance please ambulance here. ìgbà ló ṣẹlẹ̀ ìsinsìn náà ló ṣẹlẹ̀ ìsinsìn ló ṣẹlẹ̀ báyìí náà ó sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. okay ambulance. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ yóò ti. ẹ̀rọ òwú mi lọ́mọ ṣùgbọ́n ó mi ṣe ìyọ̀ká káàró. lọ́jà lè jẹ́ ìdúbọ ní ìlú jẹ́ ọjà ọjà sílẹ̀ yókù fà. oya I begin to wonder who I just know dey wear mm, na so so mini skirt. I begin to wonder torí ọlọ́run who I just know dey wear. ọ̀rọ̀ ẹ̀ ti padà yìí. I go tell your mommy, say you don't they go class. I go tell your mommy, I go tell your mommy. ẹ kú ọdún fóònù o. orógbó ní kẹ́ ẹ gbó o. ó ní kẹ́ ẹ dàgbà ó ní kẹ́ ẹ dògbó ó lè ní dàgbà ya o. ẹ rí obìnrin obìnrin bí kú obìnrin bọ̀rùn ifá ló sọ̀rọ̀ ó ní ọ̀yẹ̀ kú mo bọ́ ọmú lẹ̀ kọ́ ọmọ ṣe dà mí ó ní inú bíbí ẹrú ní pẹrú ẹ̀dọ̀ fúfú wọ̀ bàbá yìí ní pàwọ̀fà adífáfú òfò á ti ń bẹ láàrin ọ̀tá wọ́n ní kú ní bá ń ṣẹgbẹ́ yín pa ọ̀tọ̀lọ̀ yẹ̀kú ọmọ yà yín sí o. àṣẹ. tó ìyá ẹ jẹ́ n kí ṣe o ẹ ṣeun o àṣẹ o tó ó ń dà kárí ohun tó mú wá fún ifá lọ́dún yìí rèé ọ̀yẹ̀lẹ̀ ló ń pè látòní lọ ikú ti yẹ̀ lórí ẹ. ọ̀yẹ̀ yẹ ikú yẹ̀ lórí ẹ ọ̀yẹ̀ kú ó ikú yẹ̀ lórí ẹ o ò lẹ́jìyẹ ìrànà láì kú ó yẹ lórí ẹ. àṣẹ. òkò kó yẹ lórí ẹ. àṣẹ. òkò kó yẹ lórí ẹ. àṣẹ. ọjọ́ kó yẹ lórí ẹ. àṣẹ. àti gbogbo ẹ̀yàn ọmọ fáwọn pátápátá o. àṣẹ. ẹ̀yin ọ̀dọ́ o ó ṣeré gbèlè yín àṣẹ ẹ̀yin ṣubú dànù o àṣẹ ẹ̀rí wọn ní òpòkòlà kàgbọ́rùn ìjìdè àṣẹ ẹ̀kú ọmọ ni wọ́n sun gbogbo ẹ̀yọ́ bíi bílà lẹ́ẹ̀bí mọ́ o àṣẹ ẹ̀rí wọn ní àbámọ̀ báyìí la wo àbámọ̀ adífá fún ẹ̀kútẹ́ tó lọ́n fẹ́lẹ̀ rẹ̀ bó lógbòjà ẹ̀ ráyè ẹ̀kútẹ́ bọ́ yẹ játú ẹtú ẹ ẹ̀ ní ẹ. àṣẹ àṣẹ mi náà ó yá ẹ̀fọ́ sí alára yá.

step mom àwa méjèèjì ni so why tí ìwọ náà jì lè bá wọn sọ̀rọ̀ ṣé dandan ni kí n bá wọn sọ̀rọ̀ ni. sista even as that ẹ̀yin lè ṣùgbọ́n in good position láti bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin lè gbọ́n. ẹ̀rù ń bá wọn ní nítorí property. ẹ̀rù ń bá wọn. yes na wọn rò pé wọn máa gba property lọ àwọn táwọn bá lọ rè má rè. yes na. kò lè tó yẹn uh-uh. property. ìṣáwá náà wàá jọ máa gbójúlógún ni anyway me máa try best My bá wọn sọ̀rọ̀. ẹyin ìdẹ ẹyin ìdẹ ìjọ wọn náà fún mi sọ lọ́la adé ẹ̀jẹ̀ káwọn náà gbọ́. àmì ìgbọ̀nsán I'm yan nǹkan sísá mi. I try my best to come help you. amen. ẹ ṣáà dáhùn àmúlọbí iṣẹ́. ṣé mo fẹ́ máa sáré bí báyìí ni owó ó máa ní sùúrù ni o. àgbẹ̀ mi jẹ̀dẹ̀ mo ṣẹ́ tí mo gbà. ìyá ni wàá rẹ̀ sí i lẹ́kẹ̀ ò mo lè arrest you. How I do that. kò ní fọ́ọ̀nù. mo kọ́ tí mo ṣe fún màmá òun fi oúnjẹ lòun látẹ̀kùn ọ̀gbà kankan níṣọ́ máa jẹ́ ráìsì àbámalà àbí kòkó wọn tí mi lóhùn mo dẹ́ bá mi bí wọ́n kí lẹ́sẹ̀ mi. màámi ẹ gbọ́ kí ni fadékẹ́mi ṣe fún ìtẹ̀sán pẹ́ ẹ̀jẹ̀. dájú ní ọjọ́ mo kiri kì í ṣe kó ṣẹ̀ mí kan lọ́tọ̀ ṣébí kò tí mo ń bi ẹ́ pé kò fún mi tó fún mi tó dá mi lóhùn omi ò fún mi léèsì kan tó ṣe mo dẹ̀ mọ̀ kò kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o lè dáhùn tó ṣe ìṣe bí kì í ṣe látọwọ́ tiẹ̀ òun ló ń kọ́ ẹ̀ níwọ̀n gbàgbà tó dẹ̀ yìí jẹ́ kóhùn lóyún máa gbọ́rọ̀ sílẹ̀ ni ẹ̀ kó wà lórí ọwọ́ ẹ̀ kémi náà wà lórí ọwọ́ mi. bọ̀ ìwọ náà kí ni màmá béèrè lọ́wọ́ ẹ tó ṣe fún ọ. mami kí ni kò tẹ bì lọ́wọ́ mi tí mò ń ṣe fún yín. mami sọ pé kí wọ́n máa gbé lọ́dọ̀ yín bọ̀dá mi ò dẹ̀ sọ̀rọ̀. wọ́n ni wọ́n máa gbé bíbá ìyàn ṣebí ìyá ọkọ mi nìyí mi ìṣàlèlè yín bọ́ta ń lé. mami mami ṣé ọ̀rọ̀ àbúrò mi á gbàgbé ní gbàgbà ọtí báyìí. sọ̀rọ̀ kékeré ni ohun tó dùn mí lọ́kàn tí mo fẹ́ pé nǹkan báyìí mo fẹ́ lọ́rọ̀ kékeré kékeré kọ́. ẹ má bínú ẹ wò èmi ò gbọ́ pa òfin nìkan ni mo gbọ́ pa ẹ̀ ní àṣẹ bí ìyá ọkọ mi ni wọ́n kí ló ṣe wọ́n tà lè jọ gbélé papọ̀. bébì kò dé máa wò ẹnkulé tí mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún ẹ ní àná ṣebí torí tẹ mo ṣe ń rọ̀ṣì ẹnkulé ẹ bẹ́ẹ̀ so that tó bá fi lè parí school á lè máa kógbọ̀n bẹ́ẹ̀. bọ́dá mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe máa mi. ẹ ṣe wá nígbà tó bá parí ìlú kó tó di pé máa máa gbé gbọ́dọ̀ bí àkókò olókùn ṣe tí wọ́n fẹ́ wá lẹ́yìn. ẹsẹ̀ náà máa mi. ọdún oṣù mélòó ló ń bọ̀ nígbà tó máa fi parí yìí. ọ̀dà àyà mi ò bí lọ sí ẹ̀ ebi mọ̀rọ̀ bí sí mi o láì mú jọ tó jẹ́ pé kí ni mi ò bẹ̀ sọ ọkọ̀ irúgbẹ́ mi nígbà mi lè mú kò sí àmọ́ mi ò fi náà sí mi nígbà tẹ̀lé ti ṣàlàyé ìlú ìgbé àwọn ọmọ kọ́ lọ́wọ́ yẹn ọkọ bí àwọn ìgbìmọ̀ ayé wọn ti. ọ̀wá tó bá ti wà ní nàìjíríà ṣe ọkọ ọkọ mi ọkọ mi bá mi ti sáré aláyọ̀. Mọ́mí, ilé, bá ti àjẹ́ ní ìṣètò náà tó tọ́jú, ń bọ̀ wọ́pọ̀. Get down! Get down! Down! Down! Lock your fingers and put your hand on your head. All of you, right away. Lock your fingers and put your hand on your head! Wait till Do it! Check them. jẹjà. Stand up. Everybody stand up. Move. No, no. Move. Move. Move. ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá ń bẹ sọ kò gbọ́ ṣègùn yìí o ó máa dà kó cooperate pẹ̀lú wa tó dáa kó mọ̀ jẹ́ ìjà ẹ̀ ṣòkèrè ọ̀gá tó wà lórí ìjókòó yìí no mercy ni o gbàgbé pé o ti ń fíkù pẹ̀lú wa o ń fíkù kí ló ṣe ẹ̀ ọ́fíìsà olóṣìwò ló nǹkan tó bá ti bí ẹ ni kò sọ ó máa lè dá kó cooperate pẹ̀lú wa. sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ́fíìsà ah, ah, ẹ̀kan fi mí kúnra ni o ẹ̀ fi mí kún bọ́ọ̀dì ni o ah, mo ní mi mọ ọkọ̀ pa aláìwé ìwà àdínlákọ̀ pa mi ẹ̀kọ́ wéèsì mi fún yọ̀gẹ̀rẹ̀ ni o ọlọ́run nìkan tó kọ́ ń bá mi fà ń bá mi kò yí mi mọ́ pa ẹ̀sẹ̀ àbá ṣe. sọ́ọ̀tọ̀. wọ́n lè bẹ́ sọ ń pariwo. mo ní ọ̀kan láti bẹ́ẹ̀ sọ pé ta ló pa ọ̀nàrẹ́bù Olúwadúró. ọ̀nàrẹ́bù Olúwadúró. Ah, èmi ò mọ̀ pa ẹja sínú ẹjọ́ àti sínú èsè ni èmi ò dá sínú nǹkan bá ẹ̀ báwo ni màá mọ̀ pa inú rédíò àti tv la ti ń gbọ́ àwọn lágbára lọ ṣiṣẹ́ yẹn àwọn oníkàlà ńlá ni àwọn tẹ́pẹ́ wù ńlá náà ń lò máṣíìn kí làwọn ń lò kàlá kékeré lẹ́nu méje wọn bí àwọn arìn ọlọ́run fọ́nìta tí mo ti di táǹkà àìjẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ẹ̀dì àkọ́kọ́ láti ọgbẹ́ni lẹ́ mú wa yẹn. <laughs> Ah pọ̀ ọlọ́run ààrẹ pọ̀ wá. oríire lọ́la lọ́la ìyá mi ẹ máa ṣe kún ẹkún ẹ o ẹ máa ṣe kún ẹkún ẹ o tó bá dùn láwọn ìlọ́wọ́ bíèdì o ọlọ́run tó bá pàdé mi ti máa ṣe nǹkan fún mi òótọ́ ni ilé ìdáṣe yìí pọ̀ ó pọ̀ o àárẹ̀ ayé ìwé ni ẹ̀mí jọ́wọ́ kú tó jẹ́ ojú tí ẹ̀rọ bá mi ta wọ́n náà wọ́n wá ní ẹ̀kọ́ bá tẹ̀lẹ̀. I repeat, Saloka Honorable Gbogbolúwadúró. Ìdíbi ìmọ̀ ọkọ̀ pa ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ bá fún yín lófòrè àwọn òtí ọ̀gbẹ́ni iṣẹ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Àbẹ̀rẹ̀ wà ẹ̀ wò mí ṣe láàánú o. Ẹ bá wò mí ṣe láàánú mo lè dán ó lè dán láti chẹ́ǹjì o. Mo lè kó lórí fíṣù kì di pọ́ọ̀pù tí wọ́n á rí iye mi lórí pítì yìí o tọ́ ni o? ìdí bíìtì yìí o ìdájọ́ fún mi pọ̀ o. ìpínlẹ̀ ìyá wa ikú àṣẹyìndì ó ti ká ti wá rí ti pẹ́ àmọ́ party meeting there and there àtẹ̀lé àwọn kankan tá a bá honourable discuss ló di pé àwọn dolóògbé ìdí nìta fi gbéra wá ń sìn ká ní ká wá bá yín sọ má nílà bí a fẹ́ bá wa là mọ́lẹ̀. ẹ ṣe ìyàwó mi ẹ pẹ̀lẹ́ hmm, ó tójọ́ mẹ́ta tá a ti fẹ́ wá but a ní kátẹ́gùn fẹ́ sí nǹkan tó wà nílẹ̀ ìdí nìyí tẹ́ wa ó ní ọ̀rọ̀ pàtàkì kan tá a torí ẹ̀ wá a dẹ̀ mọ̀ yìí pé ẹ máa gbọ́ ẹ máa gbà ṣe rí ọ̀nàrẹ́bù wọ́n jẹ́ èèyàn pàtàkì wọ́n jẹ́ èèyàn yìí ẹni ẹ̀yẹ tọmọdé tàgbà ló ń fẹ́ràn wọn a wo ipa tí wọ́n ti kó nínú ìlú wa yìí àti iṣẹ́ ribiribi tán ti ṣe ṣe rí madam a ti ṣe meeting lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí ọ̀rọ̀ yìí òun la ṣe decide pé ká wá rí yín ṣe rí honourable Moboluwa dúró tó jẹ́ ọkọ yín tí wọ́n late àmì ó ní àwọn nǹkan kan tá a ti jọ ṣe tẹ́yìn náà dẹ̀ mọ̀ nípẹ́ ṣé wá rí ipò tí wọ́n lè yẹn tí wọ́n fẹ́ lọ fún ohun la ní pé kẹ̀yìn kẹ̀ mú ipò yẹn gan lẹ́yìn gbogbo wá fi ẹnu kò wípé ó tọ́ sí yín àmọ́ wípé ó tọ́ sí yín ẹ lè ṣe é la ṣe wá bá yín. ẹ ṣe gan ni mà ẹ ṣe gan sá ẹ ṣe ẹ kó mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ambition ọkọ mi pátápátá lórí kífẹ́ lọ fún ipò sẹ́nítọ̀ ni mo ní kò fi nǹkankan bù fún mi àmọ́ ìgbà tọ́lọ́run dẹ̀ ti ní kórè bó ṣe fẹ́ rí unquestionable God ni àtóbi léèrè ẹ lórí nǹkan tẹ wá bèmí fúnra mi sọ mo appreciate pé ẹ ti ẹ rorú ẹrù mi àmọ́ èmi kọ́ ni right person láti wá bá kí ló dé ìyá wa. lọ́nà wo. ẹ mo mọ̀ wípé èèyàn àti honourable ẹ close dáadáa kó tó dé pọ́ndé ló ń pè ìyẹn ló túmọ̀ sí wípé mi ò kì í ṣe legal wife ah. mm. mi. honourable ní ọmọ méje wọ́n níyàwó lóòótọ́ ìyá àwọn ọmọ yẹn lè ti dolóògbé àwọn ọmọ méjèèjì wà láàyè wọ́n lọ́lọ́pàá ìkejì business woman ni ẹ jọ̀ọ́ àwọn egungun ló wà nípò yẹn kò ń ṣe èmi kò tọ́ sí mi. madam lóòótọ́ ẹ̀ ń ṣe legal wife but a fẹ́ kí orúkọ wọn kó parẹ́ ni honourable nígbà tó ń wà láyé wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa nípa yín ni láṣẹ rò rí pé ló tọ́ sí but bẹ́ẹ̀ ṣe sọ nísìn máa fẹ́ kẹ́ tó bá bá wa gbé yẹ̀wò kí ẹ bá wa òbò ẹ̀yin ló tọ́ sí. ó máa lè dáa ẹ má jẹ́ ká fa ọlọ́gbọ́n kò sí nǹkan tí mo tún fẹ́ túrò nínú ẹ̀ ìdí ni wípé ẹ jẹ́ ká sọ báyìí ká ní pé mo jí àbúrò yín obìnrin mo wà nílé ọkọ irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ àwọn agbérù nǹkan báyìí wá fún mi pé kí n gbà ẹ jọ ṣé mo máa gbà abẹ́ máa advice mi pé kí n gbà hmm. ìdí ni wípé mi ti bímọ mo wá fi ọkọ yẹn lẹ̀ gbà tó kú mo lọ fi ọkọ mi ẹjọ́ ipò tẹ́ fi lọ̀ mí mi ò ní yọ Mrs. Bólúwadúrókòǹbẹ̀ ṣé ti máa lọ fi ọkọ mi yẹn máa yọ orúkọ ọkọ yẹn kú òǹbẹ̀ máa máa jẹ́ orúkọ ọkọ tí mo wà ń lé ẹ̀tẹ́lẹ̀ tó ti kú. ọ̀rọ̀ yín ti yé wa àmọ́ ìrìn wa ṣì kù ẹ̀kan. a tún padà wá rí yín bẹ́ẹ̀ ni wọ́n yẹn dẹ̀ agbákọ̀ ẹ̀kọ́ ń gbà. ẹ̀kọ́ àkùnlé mi. ẹ ṣe mọ́. èké ẹ̀kọ́ fìyà jẹ mí lásán ni ẹrù ẹ̀wọ̀ gbogbo ara rẹ̀ ti ṣe ní báṣubàṣu mi ìmọ̀ ń pa ẹ̀ gbogbo ọmọdé ìbínú mi ìmọ̀ ń pa ẹ̀ mo ti jẹ́wọ́ fún yín mi ò kí ń ṣiṣẹ́ lálẹ́ dẹ̀ ṣàlàyé bẹ́ẹ̀ yẹn àwọn sábò ló máa ń ṣe láì rèébù láì pààyàn ààrẹ ọbẹ̀rẹ̀ ṣe mú. ṣé nǹkan tó ń sọ ni pé àwọn sparko ló gbogbo ìwà àbàjẹ́ tó ń ṣẹlẹ̀ ládùúgbò. àlàyé sparko bàbá àgbàlagbà àwọn mẹ́tọ̀ ti wà nìyẹn àwọn àwòkọ́ṣe ti wà nìyẹn sparko pọ̀ nínú ayé àwọn ló ń ṣiṣẹ́ náà sọ yẹn sparko máa pààyàn wá dúró tì á tún tẹ̀lé wọn dé mọ́ṣúárì sparko ló máa ń ṣiṣẹ́ yàrá dẹ̀ sọ èmi kẹ̀ èmi kí n kò píkì pọ́kẹ́ẹ̀tì iṣẹ́ tèmi nìyẹn. we ah. shut up. Ah, mẹ́gbà mẹ́gbà. so nǹkan tó ń sọ fún mi ni pé sparko ló pa ọ̀nàrẹ́bù olùwàjúrò. Ah. speak out alaye ó dàgbẹ́ mọ́ sparko òun ló ṣiṣẹ́ yẹn sẹ́ẹ̀ ọlọ́lá ẹ̀yẹ kan mú níbi ló pé àìwọ ah, wọ tẹ̀nu ayé kàlá méjì ló jẹ pé wálẹ̀ nìyẹn àmì ah, ẹ̀ tú mi lẹ́ra ah, mo lọ ságbo lọ́tún ẹ̀ ṣàánú mi. Ah. ṣọmọ gbogbo movement wọn ṣọmọ bí ká ti lè mú wọn. Ah. tó bá jẹ́ ẹni máa gbé yín débẹ̀ ah. ẹ bá fẹ́ mú sparko ah. ẹ máa lọ gbé amọ̀tàǹtì wá lù ẹ máa kó ak forty seven àwọn tíìmù tó pọ̀ nú ayé àwọn lẹ́ máa kó wà ẹ lè fọwọ́ yẹpẹrẹ mú ẹ bá ṣe ogo yẹn tán ẹ bá wá àwọn babaláwo ẹ wá àwọn aláàfáà wọ́n máa gbẹ́ bọ́kọ́ tó lè mú sparko lákọ̀ọ́kẹrẹ nu ayé ó pọ̀. One down. Yeah? Good, good one, guys. One down. Let's go, let's go. Everybody should be on alert. They're still around. March around. pa wá yìí kò yé mi o ẹ̀rù ń bà mí o. abeg abeg i no understand wetin dey happen kí ló share ṣẹlẹ̀ ra wọn ṣé ìdáwọn tí dey kill all of us fit ṣí ni mo ah, kí ló ń ṣẹlẹ̀ yóò jẹ́ mi mọ́ o. ẹ wo gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yóò tiẹ̀ fẹ́ yé mi mi ò dẹ̀ rẹ́dí láti gbọ́ gbogbo tẹ̀ sọ bóyá kí gbogbo wa split oníkálukú wà bí gbàlà wọn. ọ̀dẹ̀ ni ikú ń pààyàn onígbé kápẹ́yà sọ fún mi níbo lójú ah ah, ah ah ah ah. i'm sorry ẹ jọ àwọn olóyìnbó tí ẹ ẹ bá mind i have an idea. Uh, baba do you research about mo idea àdíyà kan bóyá lè share kájọ juxtapose. Oh, come on. roko tún sọ wọ́n fúnra mọ̀ pé tẹ́lẹ̀ agbára wọn kà wá bọ́dé nísìnyí ẹ ẹ torí ẹ ni mo fi sọ pé kájọ rọ́ọ̀bù mine bó ẹ eh, eh, a lè lọ títà tètè kájọ. ìdán ńláńlá lòun náà ọlọ́run iṣẹ́ ńlá ni ọlọ́run ìdán ńláńlá ló pẹ́ǹtì gan. kọ́pọ̀ nínú ayé rẹ̀. báwo bá pọ̀ léèwé ló máa ń da twenty five àti six pound ti rí ẹ̀ àbẹ́tẹ̀ wọn jẹ́ kó wà ń bẹ̀ kó máa ṣe tiwọn kára náà wà ń tàwa ká máa ṣe tiwa oh, ṣé you no sabi my face. ẹ ṣáájú mi. ẹ ẹ ó ti wà bẹ́tẹ̀ wọn rí wọn lé mi pàṣẹ wọn jẹ́ kí ah. iṣẹ́ ṣe ṣé you dey mad ni which kind sit down you dey. ṣáwọn ọba tó sọ fún mi yẹn nìyẹn. àlàyé ẹ bá lọ partner pẹ̀lú àwọn pípé yìí a lè lọ yìí ti mẹ́gà ńlá kan. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ màá lọ náà máa ṣe wọ́n ní ìpèkìtì wa lọ́dún. minus lọ́wọ́ ìyá rẹ̀. jẹ́ kó máa lọ kó mọ ọkọ̀ má jẹ́ sí òyìnbó máa pè ó gbígbọ́ máa bàbá ó sọ we sabi the way she wan do now which kind part am there ṣé ọsọ fẹ́ẹ́ gbọ́ àpò ìtọ́kọ̀ rẹ̀. bàbá Mama, bọ́lẹ̀ kí ló ṣe ẹ̀. màá ní sùn. sójà rẹ̀ ju gbogbo alọ́ bí báyìí. Ah. I no like am o. After gun na government o, I no like am o. Uh Sharp lágbàlagbà. ẹ wá yìí guys ah. mo rí good news fún yín oh, iṣẹ́ kan wà nílẹ̀ o ah. money must be made. yé gbàgbà àwọn kèké trust yìí. ó yá jẹ́sibẹ̀ jẹ́sibẹ̀ jẹ́sibẹ̀ jẹ́sibẹ̀ jẹ́sibẹ̀ ẹ wá. ṣé ká má tọ̀ra wa àwọn ọlọ́pàá ẹ̀yà àbí special squad àbí kí eh, ojú ẹbí kí ló ń pè wọ́n ní wá lára gan-an kí ló kó tí wọ́n ti báwọn sàkóyò wa ìwọ tí wọ́n bẹ̀. báwo yín sọ̀rọ̀ báyìí náà. tó bá ka àwọn ọmọ ẹyẹ ẹdíyẹ máa wà ń bẹ̀ ó kàn ń ilẹ̀ ní gbàgbé ah you gotta dey o you go see say we dey work differently. ṣo ti gbọ́ nǹkan tó sọ fún ẹ sí. bàbá forget o. o ti gbọ́ nǹkan tó sọ fún ẹ ológbò òkú ajá náwó àwọn pàkó olè àwa náà olè ikú ògbé kan ni wà náà. iṣẹ́ ta kò ń ṣe kọ́ ìyàtọ̀

ajá mi o. Arrest them. Stop it! Get up! Get up! Get Move! On your hand, on your hand, on the single file. Move! Your fingers locked! Okay. Obìnrin bìnrin, mo tó ṣe rí, mo tó ṣe ń ṣe. ṣé inú ẹ̀ lè dùn pẹ̀lú tó ṣe wà yí báyìí. lóòótọ́ ni inú mi ò dùn rárá àmọ́ kí ni fẹ́ ṣe sí i. kí ló fẹ́ ṣe sí i. Um, mo máa need àwọn informations kan lọ́wọ́ ẹ̀. informations? Eh, kò sí wàhálà a jọ wà fúnra wa ni eh, irú ẹ̀ kò lè máa ṣe fẹ́mi lọ́gbọ̀n ní fẹ́ ṣe fún ẹ. mo kí negotiate pẹ̀lú criminal criminal ni ẹ tó ṣe wà yìí. mo mọ̀ pé ọlọ́run á fún àánú mi sí lójú àmọ́ kílẹ̀bẹ́ kì í ṣe fún yín. good good good mo ti rí pé o ready láti cooperate um, now mo mọ̀ pé o máa ń yan gan-an. <coughs> mo mọ̀yàn gan o mo mọ̀yàn bàjẹ́ ẹ <laughs> eh, irú àwọn èèyàn wo lẹ̀ ń wá. Ah, mo mọ̀ pé ó máa mọ àwọn olè. <laughs> ọ̀gá ọlọ́pàá ẹ̀fọn níṣà olè olè lẹ́kọ̀ọ́ rọra dárúkọ bẹ́ẹ̀ eh, lóòótọ́ ni mo mọ olè gan ó lè pọ̀ lóríṣiríṣi ṣé àwọn talago méjìlá ni talago mẹ́ta ni àtàlago mẹ́fà ìrọ̀lẹ́ àbí táwọn tòru gbogbo ẹ ni mo mọ sí wàhálà ṣáwọn tàwọn àwọn tàbẹ́tẹ̀ ni àbí àwọn tó lókè àrò àwọn ti gbogbo àwọn kọ́nà kọ́nà yẹn àti àwọn tó ń tó ń wọnú iléeṣẹ́ bank gbogbo ẹ̀ lèmi pátápátá èwo lẹ fẹ́ èwo lẹ fẹ́ jẹ́ kí n dárúkọ èwo lẹ fẹ́ èwo lẹ fẹ́ èwo lẹ fẹ́ kàn sọ fún mi a máa mú ọ jáde lè fún ilé ẹ̀ kọ̀ọ̀kan àwọn tó òkè òkun àwọn pickpocket ẹ wo ẹ gbàgbé èwo lẹ fẹ́ gangan ẹ sọ fún mi. <sighs> ẹ wà ó ti máa sọ gbẹ fún yín She be my release me mama lo. Um, but are you sure what you're saying? ẹ ò gbò wà láìta láì tí bá parọ́ fún yín kí a mi pè mí lọ́rùn. ìyá ẹ̀ ti kú. <laughs> ìyá mi ti kú ti pẹ́ ẹ̀ mi ló pa bàbá mi àṣé ìyá mi ma padà kú òun náà ṣe ṣe kí ni òun náà ṣe ni. I see. Um, ó dẹ̀ mọ gbogbo ibi tí àwọn criminals yẹn tó máa ń wà. kékeré nìyẹn jọ mọ ogbó ẹ mọ gbogbo kọ́nà tó máa ń wọ tó máa ń wà tó máa ń dúró sí um, ilé wọn gan mo mọ̀. ok gbogbo ibi tá a ti lè bọ́ọ̀sì wọn pátá ló mọ̀. gbogbo ẹ pátápátá ni mo mọ̀ kódà hòtẹ́ẹ̀lì tó máa ń lọ́ọ̀dì sí mo mọ̀ ọbẹ̀. good. Officer Mide, do the needful. Yes, ma'am. Hop. tí à ń jẹ àbí ìrí tó rí gbogbo wa yìí àjẹnìjẹbi ń pa ọ̀pọ̀ ẹ̀mí máa kọ́ bọ̀ mí lẹ́nu because tó bá kọ́wọ́ bọ̀ mí lẹ́nu máa gé ẹ jẹ sórí nineteen ẹ tó kọ̀ tó lòun ò ní bó kan tí wàá ṣe àti di twenty ẹ máa lágbára ṣó gbàgbé ìpìlẹ̀ ẹni àtijọ́ jẹ àtijọ́ mu gbogbo nǹkan látijọ́ ṣe together kò síbi tó ń lọ after all ọmọ ìyá kan náà ní gbogbo wa. now guys ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ Pẹ̀yẹmí gbogbo yín lẹ ní one or two things láti sọ ẹ jẹ́ kó mọ̀. but you guys mo ti sọ fún pé tẹ bá fẹ́ rí mi kẹ rí mi lọ́fíìsì àbí kẹ pè mí lórí fóònù mo ti sọ fún pé kẹ má máa wá ìbà mọ́. má sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ wọ́n bọ́ mọ́ kí ló ṣe é gan-an. ọ̀pọ̀ máa ń ṣe báyìí. wá òní ẹpẹ náà lóko tọpọ ìwọ ló. pa nandi ìwọ ló. ọ̀fẹ́ gbọ́ ọ̀nàrẹ́bù bolówá dúró ìwọ ló pa. guy no allow down òun náà mọ̀ pé òun ló pa wọn náà pé kí lára guy. wọ́n lè jésù gangan kí ló ń ṣe é màmá àṣàbí ló pa wọn. okay abeg calm down dem go solve you go talk now wetin dey happen now. ẹ̀wà kí lẹ̀ ń sọ káláyé calm down bí báwo ìkọ́tà bá ọgbọ́ ìgangan sọ ni kò gbọ́. wàá gbá yìí ṣùgbọ́n tó sọ wàá gbá yìí. ṣùgbọ́n kan tó sọ ọ́n sí ó ní kò ṣe kó ta fẹ́ talk. well guys kí lẹ fẹ́. ẹ ẹ là fẹ́ olúwa mi ó ní kí n fẹ́. Ọpẹ́yẹmí àwọn àgbà wọ́n ní ẹyẹlé òkè ń bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kúkú yẹrẹ we want you back. <laughs> àlá tó lè ṣe nìyẹn. guy hear wetin he talk now he talk say we want you back And when he says, we want you back, we want you back. Aláyọ̀lé ṣe. Ẹ sọ fún Ọpẹ́yẹmí. Let it be the last warning for you. As from today henceforth. Ẹ sọ fún gbọ́ngbọ́n! Ibi tó bá ti máa ń gbọ́ ẹ bá sọ̀rọ̀ ẹ jẹ́ mọ̀ wípé ìnákiná tá a bá dá sílẹ̀ fẹ̀yẹ̀ bólúbú. ẹyẹ mi lọ fi sọ jẹ. àpàjẹ má ṣẹlẹ̀ mi o ajá má jẹ̀bi ẹni. ẹ bá sọ̀rọ̀. àmọ́ èmi á sọ fún pé iná ilé lọ́mọ ẹranko ẹ̀ máa yá last. dáa ìfí ẹ ọ̀rọ̀ ló fi ń gbọ́ ádá kó fi yìí. I am má fọ má fọ ó wà pẹ̀lú wa ó wà pẹ̀lú wa. mix up somewhere o mean pé ọkọ ẹ̀ ó wà lára àwọn adigunjalè tó dá ọkọ mi lọ́nà tí wọ́n pa á. ẹ wo tó bá jẹ́ wípé wọ́n sọ fún mi ni mi ò ní believe bóyá tí ara mi báyìí ni mo fi gbọ́ wípé ọkọ mi ló pa Honorable Bólúwadúró tó jẹ́ bàbá mi bàbá ti àti ọkọ yín ẹ̀wọ̀n àṣeyọ burúkú ni mò ń bá gbélé ẹ̀wọ̀n nà ní ó mi ò lè wojú ẹ̀ wé jáde ni mo pè yín pé kẹ́ máa bọ̀ yẹn o because mi ò lè drive ara mi ń gbọ̀n ni mi ò jókòó igun ara mi ṣì ń gbọ̀n. <laughs> It's fine. Thank you. Are you good? Sir? Are you good? bọ̀ ṣègbọ́n kò fọ mọ́tò yìí fún mi ni. ṣe ọkọ̀ hmm. èmi wò pé òdó tí ń rọ̀ náà tẹ́lẹ̀ pé tẹ́ bá dékẹ́ gbé jáde nísìnyìí ó lè tètè sáré dọ̀tí padà. o mọ̀ kí ojú ń dùn mí mo mọ̀ kójú rọ̀ hmm, ojú ń dùn mí mo mọ̀ kójú de dé kí n máa gbé kó bá fọ mọ́tò àbẹ́mi tí mo ní kó bá fọ mọ́tò mo gọ̀. ẹyin nítorí wọn fà ní pé tẹ́ rí lánàá tí àwọn màdàmú náà gbé ọkọ̀ jáde wọn ò tí ì lò sẹ́jú mẹ́fà àbí tí ọkọ̀ bu padà ni. gbogbo ọkọ̀ ti dọ̀tí bóyá lórí ibú kan lọ ta mi sí ọ̀la o bóyá àwọn ní ẹ mọ̀ọ́mọ̀ ìjáludò fúnra wọn ni o bọ̀kàn sáré pé gbogbo ọkọ̀ ti dọ̀tí wọn tó dé padà ni mo fi wá rò lọ́kàn ara mi pé tí ẹ bá ti jáde o tẹ bá ti ń dé o ní kí n tó mọ fọpọ̀ torí tẹ bá gbé lọ náà ètò padà dọ̀tí rẹ̀ kẹ́ tó dé. àyíndé o sá ṣé mo bínú sí ẹ rí ṣá. Hmm, rárá. iṣẹ́ òun gbà fún ilé náà. sẹ́nu ilé. ẹni pé kí n máa sí géètì kí n máa tì ọ̀rẹ́ ṣe yé mi báyìí torí mo ti ní kó bá ṣí gate kí kó máa ti yẹn mo ṣe sọ kó bá fọ mọ́tò tó ṣe lè fọ kò sí wàhálà ó mọṣẹ́ tí bàbá ń ṣe lọ́la wàá bá ń wá ẹni tó máa bá wọn fọ mọ́tò yìí one ẹlẹ́kejì ni pé wàá bá ń wá ẹni tó máa bá máa gbánu ọgbà yìí so inú sálárì ẹ̀ màá wá pín sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni mm-hmm. ìwọ ìkan ẹni tó máa bá ń fọ mọ́tò kan ẹni tó máa bá ń gbálẹ̀ ìkan ó jẹ́ mẹ́ta kan tí màá ṣe fún ẹ̀yin rẹ̀. ọ̀gá ẹ ti ń lọ fà. kò sí wàhálà. ẹ ti ń lọ fà. sẹ́rí ìgbà tẹ́ kọ́kọ́ ní mọ̀ bá yín wá àwọn èèyàn mẹ́ta mo sì bí ẹ fẹ́ kí wọ́n mọ ràn mí lọ ṣùgbọ́n nígbà tẹ́ ti nínú sálárì tọ̀dọ̀ mi lẹ́tù ti mọ yọ àà ọ̀gá mọ́jọ orí bẹ́ẹ̀ sẹ́rí ìfẹ̀kàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo léegun sẹ́ ṣùgbọ́n ìfẹ́ kẹ́ mọ̀ wò pé mo ti ń wo fa wọ́ọ̀kì nínú ilé yìí ló jẹ́ kí mọ̀ sẹ́ra kù ṣẹ́wá nínú ìsinyìí tẹ́ ti sọ ohun tó wà lọ́kàn yìí èmi ò pé tí mo bá tún jára mọ́sẹ́ padà tún fowó kún owó oṣù mi so ti yé yín tẹ́ ẹ bá fẹ́ kí n máa gbé yín lọ ọ́fíìsì tẹ́ ẹ ti ṣe ọ́ làǹgàsì gangan so ti yé yín mo lè máa gbé yín lọ tí tò máa gbé yín bọ̀ níbi tẹ́ egun mi lè débi sí so ti yé yín ọ̀gá ẹ má bínú. sẹ́ẹ̀rí gbogbo inú ọgbà àtọ́ ọkọ̀ fífọ́ ẹ fi gbogbo ẹ̀yà mi lẹ́nu dẹ́mẹ́ta yìí ẹ rí yàtọ̀. àyìndé àyìndé mi ò ní àkókò ìṣẹ́jú márùn-ún márùn-ún péré mo fún ẹ láti máa fi mọ́tò ìkó dẹ̀ mọ̀ òun jáde ń sìn tí n bá fi lè pẹ́ débi tí mo lọ àyìndé tí n bá pẹ́ níbi tí mo lọ àyìndé. ẹ ní méjì ní pàjáwìrì ìtọ́jú márùn-ún gan kọ ẹ fún mi ìṣẹ́jú méjì péré lọ́mọ ṣe bọ́ kọ̀ Thank you. ti ṣetán láti mú wa dọ́dọ̀ màmá tó ń dáàbò bò ẹ́ tí ò jẹ́ kó ayé tẹ̀ ẹ́ tí ò dẹ̀ jẹ́ kí bọ́ràn. yes boss mo ti ṣetán níwọ̀n gbàdẹ́ ti sọ pé gbogbo ìgbà tí n bá ti wà pẹ̀lú yín apá ayé kan ò tún ká yín mo ti ṣetán láti mú yín dọ̀dọ̀ màámi. ẹ ẹ ó ti yá ká máa lọ báyìí ó ti yá. yọmọ ẹ ó ti yá wèrè mi kí ló dé tó ń ṣíwájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀ kí ló dé tààrẹ ò balẹ̀. sorry boss. kò ṣe kọta lè kọjú lọ bẹ́ẹ̀ yẹn o torí pé ó ní ọdún kan tó máa ń ṣe nílùú wa torí tèmi dẹ̀ lọ́ọ́ máa ń ṣe ọdún ìní èmi ni máa ń gbé gbogbo responsibility ọdún yẹn ní àti òkè délẹ̀. torí ẹ lọ ṣe specialize ọdún yìí fún mi ẹ̀ẹ̀kan lọ́dún sí lọ́ọ́ máa ń ṣe ọdún yìí pẹ̀lú. kò sí problem jẹ́ pé òun kò gbẹ̀lẹ̀ so ó ní pé wọ́n pé kó má go time tí wọ́n máa ń tán máa ń ṣe yẹn kọ́kọ́ no problem. Everybody demo. Sorry, Yemi. Boss. Ìgbà tó máa ń ṣọdún yẹn gangan la máa lọ. Kò ń ṣe nǹkan Yaki, ó máa ń yá kíákíá bẹ́ẹ̀ yẹn o. Yemi, má yọ̀rọ̀ ẹ̀ lọ. Gbogbo ìgbàkígbà tí ló bá ti ṣetán yes boss ṣúrélè mo ti máa ń sọ fún wọn pé kán máa máa fi ọwọ́ mẹ́wàá jẹun kò ṣiṣẹ́ fọlá àǹtí tàbá tó lọ síbẹ̀ bó tàbá dé. Sambi ọkọ yín kan. ó ti jáde. ó ti jáde. mẹ́rin kankan yẹn asmat pẹ̀lú wa gbogbo street in fact ní compound yẹn làwọn guys ti surround. ó ti jáde. níbo ló rà lọ síbi ọdún ifá wọn àbí mímọ mọmí ẹ ló ní kó wá síbẹ̀ ọdún máa ń ṣe lọdọọdún náà kí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ní àyè máa ti fún lágbára. Yes. And this time around, oh, at that one me why not your one bed. Wow, good. Ìgbà wo ni o fẹ́ ṣọdún fáyìn gbogbo? Ọ̀la ni. Ọ̀la ni. Good. Right. Ṣé o ti bìlẹ̀ ní? Ẹ jẹ́ kí n mọ̀ wípé òun àtàwọn boys ẹ̀ yẹn. Ìbọn jọ. Kìrìsìmọ̀ àtọ̀ ń pè wọ́n tọ́jọ́ plan ní pé òkè. ló máa lò báyìí báyìí ló ṣe lọ ṣe. Are you sure you are the truth? Ah, ah, ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni? Ṣé jẹ́ kankan lèmi àti ẹni? Láti yẹn ṣe báyìí náà. <sighs> Okay. Move. wọlé tó lórí burúkú tó ọ̀dà pé wọ́n lọ tọ̀ rẹ̀ sí gbogbo wèrè. ayò mọ́ mi. ẹ wọra mu. inú tó pẹ̀lẹ́ ṣé wàá tọ́jà ìjọ ń ta ọ̀là ń ga sí. èmi wò pé ọ̀là ń ga sí la lè dákọ̀ fún wọn tí ọjọ́ wọn lójú ni pé bó ti fẹ́ rí owó kádúrú lé. àánú ẹ ò ṣe é wò ẹ̀wọ̀n ẹ̀yin méjèèjì á gùn ju tọ̀bọ lọ ṣé lórí ẹ ò pé òpó ni àní tẹ ẹ mo fẹ́ ni pé ṣé wọn ò jí nǹkan gbénu lé torí ọ. má jẹ sọ̀rọ̀ burúkú ẹnu mi fún ẹ o má jẹ wo má jẹ kanra mọ́ ẹ o ṣé o máa wọ wí. idiot aláìní rí omi. ara gan fún mi sí mọ̀dàm ara ń fún mi sí ẹbí wọn ti wà yìí torí ọmọ tètè fọ́fẹ́ ni tó bá ti nígẹ̀ ìkànsìn bẹ́ẹ̀ náà wèrè jẹ́ ọ̀tán wa tó ṣàyà fẹ̀gẹ̀dẹ̀fẹ̀gẹ̀dẹ̀ bí ọpọ́n búrẹ́dì báyìí kọ́mọ̀jẹ̀ kí wọ́n ti kúrúùsì lórí wèrè. Hmm? ṣe ṣe ṣe ọ̀gá ń ṣe wẹ́dà ni. sọ fún yín pé wọ́n fẹ́ mà ìgbà tó dẹ̀ ti sọ fún mi pé gbogbo tó bá fẹ́ ni kí n fọ mo ṣe tún pé mà. kí ló fẹ́. kó má bàa lè náà nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ fadékẹ́mi. ẹ kí ló ṣe fadékẹ́mi. sórí tí n bá fi lè bá báyìí lọ tí wọn bá fi lè fún mi nìkan tí mo fẹ́ hmm, ẹnu fadékẹ́mi ló ṣe mí o torí pé kò tún lè lọ́mọ láyé mọ́ tí n bá fi lè. Eh, that's okay um, madam bó ṣe ṣàlàyé fún mi ẹgbẹ́ torí nǹkan kan tó wà láàrin wa àti eh, ẹ̀gbọ́n ìmà so wá ní pé ká máa wá obìnrin tó ń ní ìbàjọ́ ní àjọṣepọ̀ ní pé ó máa lè rí nǹkan kan kó lórí ẹ̀gbọ́n ìmà so ni mo ṣe. Está bien, está bien. ẹ jọ arọwà tẹ́ ń pa fún ẹni tí ajá gbé yẹ ẹ jẹ kò yé mi ṣé kí n fold hands kí n máa wo ẹni tó pa mí lọ́kọ kí ni ẹ ń bá mi sọ gangan o ṣé bí àdéhùn wa tẹ́lẹ̀ ni wípé àwọn ẹni tó pa ọkọ mi tó pa bàbá ti yín ìgbà táwa rí tọ́kìlẹ̀ tí wọ́n máa fún ẹ jẹ́ kí ìjọba ṣiṣẹ́ owó ẹ̀ náà. nítorí mo ní mo fẹ́ lóyún mo fẹ́ finú mi ṣoyún ìmùlẹ̀ ló fà á kòwé mi náà kan túlẹ̀ bó tí wọ́n bá túlẹ̀ mi ò nílé lóyún mi nílé bímọ. pẹ̀lú tẹ ṣe da tó yìí ẹ̀yin ṣe ìmùlẹ̀ pẹ̀lú ọkùnrin pẹ̀lú gbogbo ìwé tẹ kà ẹ̀ ń ṣe ìmùlẹ̀ pẹ̀lú olè. mi ò mọ pólè ní ṣé máa mọ pólè ní màá wá ṣe ìmùlẹ̀ ní. ìwí ni sínú ìsọ̀ni lọ́jọ́ sísá mi ẹ mọ̀ pólè ní ẹ lè mọ ìgbà tẹ́ ìfarabalẹ̀. ìfẹ́ lóru bò mí lójú ìmọ̀ ìfẹ́ tí mo ní sí ni. ìfẹ́ rògbò yín lójú. Sister mi ṣé ti gbàgbé ni. èmi jọ mí lójú ọmọ bolúwa dúró mo ṣe ìlérí wípé máa wá ẹni tó ṣe ikú bàbá mi máa fà á lé ìjọba lọ́wọ́ máa dá ẹjọ́ ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí mi ò bá wá ṣe bẹ́ẹ̀ àbí mo rí ẹni tó pa bàbá mi tán mo wá yọwọ́ wípé mi ò ní ṣe tó ṣe yẹ kí n ṣe kí bàbá mi kó pè mí lọ́rùn. èmi Abímbọ́lá Bolúwadúró aya the late honourable Bolúwadúró mo ṣèlérí wípé mi ní ní ọkọ kankan àfìgbà tí bá tó rí ẹni tó gba ẹ̀mí ọkọ mi tíjọba dá sẹ́ríà fún tó ràn lọ síbi tó ràn ọkọ mi lọ kí tó lọ́kọ. èmi fadékẹ́mi tí mo jẹ́ àkọ́bí olórí búbú ni wàá dúró tí mi ò bá wádìí nǹkan tó pa bàbá mi àbí ẹnikẹ́ni tó pa bàbá mi we make sure wípé ẹnìyẹn jẹ́ ìyà tó tó àti bó ti yẹ kí bàbá mi pè mí lọ́rùn. gbẹ̀du torí wípé ṣé wàá rí pé gbogbo wa ló jọ bá báyìí èmi náà ṣèmúlẹ̀ nǹkan tí mo dẹ̀ sọ ni wípé àfi tí n bá torí ẹni tó pa ọkọ mi tó bá dá sẹ̀rí àfúntọ́ gba ẹ̀mí tòun náà kí tó lọ́kọ̀ mi ṣé ìgbà pé gbogbo ọtẹ ìfojú mi rí inú ilé mi ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé mo fẹ́ jókòó ti ẹ̀bà tí ogun bàbá yìí ni ni mi ṣe lọ fọkàn mi ẹ ó ti wá délẹ̀ tán sí yìí ẹ jẹ́ kí ìjọba ṣèdájọ́ náà ẹni síta ti wá rẹ́ni tó pọkàn mi ṣé kí n máa wò ni àbí ṣé lẹ́yìn ni kí n kú sí ni gbogbo lè tètè tètè yìí sọ yẹn o èmi o èmi ní tèmi ẹni tó pa bàbá mi kò lè kò lè lọ láì jìyà kí ni kò tẹ́ ì sọ ó tẹ́ ì sẹ́yìn. èmi náà fẹ́ lọ́kọ. èmi gan ò lè fẹ́ kú torí mi ò fẹ́ kí bàbá mi pè mí lọ́rùn. ṣé ah. ti ariwo tí gbogbo yín pa mi lórí ni. ká ẹ má bínú ẹ dákun mo mọ̀ pílẹ̀ ti sú àmọ́ mo fẹ́ lọ rè fún wọn kọ́ máa ń sẹ́ǹdì ẹ̀ síyàwó mi ni. lásìkò ó dáwọ́ ti close wọn sẹ́ǹdì kan lókè wọn ti close. wọ́n close. wọ́n ti close. ṣé. ọ̀sẹ̀ yìí. àwọn wà wà láti ìlú wà láti. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ de Come on. Yeah. Máa sọ kalẹ̀ bọ̀lẹ́ ọkọ̀ kọ́mọ̀ rẹ̀. Move like garibo. Tẹ́ ẹ bá pariwo mi tí mo wà, mo lè fi bọ́ pa máa fi bọ́ fọ́ orí ẹ o. Ṣé gbogbo ìjẹ́ ẹ̀pà látàárọ̀ rẹ̀? Gbéyà! Ó dá mi mọ̀ àbí? Àní kan wéèsì. Get down! ìlànà ojúmọ́lẹ̀. ẹ wo wọn bá ti níta ló wá síbi ẹ̀fọn sọ pé àwọn ọmọ ní o àwọn àgbàlagbà kan ló wá o mo fẹ́ràn owó kan ń tèmi o mo fẹ́ràn owó tẹ̀mí mi lọ o láì. Thank Thank you. kájọ kó fún mi wọ́n ti kó lọ yẹ kó fún bẹ́ẹ̀ bá ń gbin ní ọmọ. ṣèjọ kó ló máa dá fáwọn náà báyìí. kí ni títí wa pẹ̀lẹ́jọ́ àwọn ń jalè ní náà àwọn ò pariwo náà òun lòún ṣèjọba náà ẹjọ́ kú bá wò. àwa rọ́ọ̀bù ni àwọn òkìlì o. dáhùn sùn ni o if na play wey you start wa o ti fẹ́ kú báyìí máa kúrò ní o. kọ́lọ̀ ṣáà kó wa nínú ìgbésẹ̀ gbótáwa yìí o. ìgbà ló fifty years nínú bíbá ikú fifty years báwo kí lára yẹn sọ ẹ fifty years níbo ah, ọ̀gbẹ́ni mi níyàtọ̀ ọmọ sílé kí ló ń ṣe ẹ. nínú fifty àti ikú èwo ló máa kú. ọ̀gbẹ́ni akókó pé ìjọ fifty years. àgọ́ ló máa dá kúkú ẹ̀ how many years ni wà á ah, ah, fifty years lọ́jọ́ orí ẹ̀ tí ó ti fẹ́ pọ̀ hundred. èmi fẹ́ tètè kú ọ̀kí n kú níbi one twenty. àwọn aláwẹ̀ ó lè máa kú yẹn. ó ṣe kí ni. what. jẹ́ kán rámì onígbàgbọ́ lára ẹ̀ má bá yan ọjà o má bá yan ọyàn di ẹni tó bá ṣe sọ fún pé ó ṣe ẹ̀ka ló jẹ́ kó dá sí. ìwọ odidi ọmọ aláàjì odidi ọmọ sífù ìmáàmù lu. yẹn sí mi tí mo ní mo fẹ́ fẹ́. oníwòwò ìwọ fẹ́ fẹ́ níbo ló ti ró níwòwò rẹ̀. wọn ò lè pàtẹ́wọ́ bí kò lè ṣeé ṣe kò lè fẹ́ láago mélòó nìyí. kò sáyà fẹ́ wà mí bẹ́ẹ̀ máa jọ yín lójú. àjọ lówó bọ̀ ni. àmín. ti wọnú rẹ o don't, y'all won't know if I, I don't, I don't understand what you're saying. Y'all won't know if I will. Múra jẹyán, àrùn ṣebẹ̀ àjọ bẹ́ẹ̀ ìgbà ẹ̀jẹ̀ wọ́n fi fún wa lómú àwọn lùmú lọ́tùn-ún. Mo mi ẹjọ́ bá mi bẹ àwọn òòṣà. Ẹ bá mi bẹ̀wẹ̀ pé kó fún ìdè fi ẹ̀ sí mi tí kòkó bá ṣe mí ni mo máa bí. Ó ṣe dé twenty one days kó ṣàtó lè fi ilẹ̀. Twenty kí ni? Twenty one days. Ah! Bẹ́ẹ̀ bá wọlé, òòsùn gbẹmí tuntun náà, ẹ sì mọ jíṣẹ́ ọdún mélòó ọdún jọ. olóyè kan ti pa mọ̀pọ̀ pé kí n má jẹ baálẹ̀ dédé wọn lè má kú. mo ń wò pé àbí kí n fèlú yìí lẹ́nu. ọkọ rẹ. èmi ò gbà èmi ò ní gbà rárá. adiafo sàálà lùsí ọlọrẹ wú ọlú àlejò òkú ó sùn. òòṣà ló mú ọmọ yẹn o òòṣà ló mú ọmọ. kí ló ṣe ti jẹ́ ti ọmọ ti kìrìsìtẹ́nì lágbolé onígbàgbọ́ nídìílé onígbàgbọ́. ìgbẹ́bọ bẹ́ẹ̀ ni kò mọ fádá. ọ̀sùn fún tó. ètò sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣègùn. ṣé wọ́n ní kẹ́mi pò wà ní àbí wọ́n ní kẹ́mi. ẹni tó ń jalè kì í kọ́ sórí wípé òun fẹ́ jalè. bí o bá ṣọkọ tí mo fẹ́ tó jẹ́ rẹ́fẹ̀rẹ̀ndì ni wọ́n láì mọ́ síkì dànù dànù. ọlọ́pàá ọlọ́pàá òun ni o. èmi tí mo ti lọ níbo la tún já sí iná. ibi rẹ̀dà. àbíkọ́ lọ́rùn. ẹ gbé gbẹ́nu òṣìṣẹ́ ọ̀dà wọ́n wọ́n wọ́n wọ́n wá ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ pé kò mọ̀ nǹkan tó ń ṣe gidi tí mi bá rí ọmọ mi màá bá ẹ fa wàhálà gidi. gbogbo nǹkan ni mi ò dá sí kì í ṣe bí torí bẹ́ẹ̀dì mo yọ lórí burúkú lórí bẹ́ẹ̀dì gan. Dayton, what the hell is going on here? Ọmọ my ló dé láti school also. Oh, Ó be assignments, maths gbàǹkangbì kan Me Mi ò mathematics so mo wá fi ń wẹ́lọ̀ pé ẹ jọ̀ọ́ o ta ló mọ maths o ta ló mọ maths o. Wọ́n bá ní bọ̀dá do ló mọ maths. Oh, yes, <laughs> this chile do you are seeing here, <laughs> this is mathematician. Algebra, <laughs> uh, uh, almighty formula, LCD, LMS, everything almighty formula. sir Cherini, rí school wa yìí teachers ọkùnrin mẹ́jọ Lani, ní méje nínú wọn níyàwó yín ti bá sùn. ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣe kí n fìdí san o. ajá ó ti gbé ibi sista Bíntọ́ rẹ̀ kí obìnrin wà láyé kó má lè mara dúró láti pé kò lọ́kọ́ lé. wo ajá ò gbé ibi wọn kankan lọ wọn kàn ní ojú kòkòrò ó lè wọ bíà wọn bílíkì ni sórí tí obìnrin bá ti wà láyé tí kò bá ní ìtẹ́lọ́rùn kó ní mansion as in kó ní the whole world kò ní ìtẹ́lọ́rùn o ẹ wò dájú òun mojú wọn ò mọ́ra wọn ò ní jẹ́ kéèyàn sùn láàárọ̀ pátápátá wọn ò tún ní jẹ́ kéèyàn sùn lálẹ́. àwọn ọ̀run ń sọ ọ̀rọ̀ ògo ọlọ́run àti òfurufú fi ṣọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn. aṣọ́rọ̀ tètè ní wojú ọjọ́ arìngbẹ̀rẹ̀ ní wojú àwọn èrò tókìtì ọ̀gán bá jìn kúrẹ́ ara ẹ̀ ní jìn lé ìmọ̀sí tó bojú mi jẹ́ mo fẹ́ kójú rẹ̀ ó bàjẹ́. má bímọ kó remain làkàn ó pé dúró mọ̀ sí olúwa lọ́rùn. àríwó eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. aládùúgbò ẹgbẹ́ mìíràn. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ṣe ń stress wa báyìí. wo díà. yéé yéé abẹ́rẹ́ abẹ́rẹ́ yéé yéé yéé. ìmọ̀ tún ìmọ̀ tí ó ń bẹ nínú ìlú ọjọ́ alẹ́ tábàárẹ̀ èèyàn kan kọ̀rọ̀ bìkan tó lèmi àti mọ̀ sí ọ̀rẹ́ rẹ̀ ò ayé ẹni mò ní dá. ayé ìtẹ̀ iná àtà. ẹ ní ká. yẹ yẹ yẹ yẹ yẹ. sori ká má hàn máa nira wa lára wọn á fọ ẹ láyè bá ìpè kó wá ṣe freedom. ọ̀gá ṣé yẹn tún wà ní. kò sí nǹkan tí yóò ṣe bíi ti báwo. ẹ pé kíyàn gba suspension dọ̀gá ṣé yẹn náà wà. Ah, èèyàn lè gba ilé ẹ̀dọ̀gá kó má kọ̀ṣẹ́ rárá. ẹ ẹ báwo wo àwọn èèyàn ẹbọ tẹ wá wẹ lẹsìn ọmọ òkú òbí mọ mi ìbí ọmọ bá alẹ́nu ọmọ wọlé ìyàbú ẹkún ọmọ tí òun ló tí ọ̀sán àǹfààní wọn gbé ọlọ́yà fún náà kùnà. ó yà á pariwo mọ́kà mọ́kà mọ́kà mọ́kà mọ́kà mọ́kà mọ́kà. mo ń bẹ ọgbẹ mo ti dàpọ̀ mo ń bẹ ọgbẹ. wọ́n ti ẹ ọmọ yìí ọ wọ́n ti ra ẹ wọ ẹ wọ ẹ wọ.